الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه الله سبحانه وتعالى أصبحت أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إسا على بعد تنزل فرع حفظنا نبفوا محبطات الأعمال àwọn ohun tí máa ń ba sẹ́jẹ́ apá kan àwọn iṣẹ́ kan bẹ̀ wọ̀lẹ̀ ìyá àzùbìlá èyí tó ṣe wípé tuhbitu al-amala as-saliha tí máa ń ba sẹ́ dáadáa jẹ́ wataj'aluhu fi al-akhirati haba'an tí ó àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni rọ́fọ̀ sọ́ọ̀tì fọ́ọ̀kọ̀ sọ́ọ̀tì nàbí sallallahu alayhi wa sallam ìmọ̀ agbóhùn sí òkè ohun ànábì sallallahu alayhi wa sallam kánábì sọ kíyàn náà sọ kóhùn yẹn wá bó tiẹ̀ mọ́lẹ̀ èyí wà nínú sọ́ọ̀tù Hujurat ayọ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní ya ayyuhal ladina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má gbé ohùn yín lékè ohùn ànábì sallallahu alayhi wa sallam wala tajharu bil qawli ẹ sì má sì máa pariwo pẹ̀lú ọ̀rọ̀ ka jahri ba'dikum li ba'd gẹ́gẹ́ bí apá kan yín ṣe máa ń gbóhùn sókè fapá kan an tahbata a'malukum kí sẹ́yìn má wàá bàjẹ́ wa antum la tash'urun nígbà tẹ́yìn òfura nínú ohun tó lè ba sẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni al-kufur ìgbàgbọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọsọ ní sọ́tún al-Ma'ida ayọ̀ lẹ́ẹ̀karùn ọlọ́run ni wọ́n mọ̀ yẹ́kì fọwọ́ bíi ìmán ẹni tó bá sáyé ní gbàgbọ́ pẹ̀lú ìmánì tó ní tẹ́lẹ̀ fọkọ̀dì hábitọ̀ àmàlúhu iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ wàhúwà fil akhirati minal khasirin tó bá dẹ̀ ní jẹ́ ọ̀gbìn ẹlẹ́ẹ̀kẹta òun ni ànífàákù wà maradul qalbi ìsọ̀bẹ́sẹ̀lú àti àìsàn ọkàn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ ní sọ́tù Maida àyà 52 sí 53 ọlọ́wọ́n ní fatara alladhina fi qulubihim marad wàhálà wọn ẹni tí àìsàn bẹ́lẹ̀mì wọn yusari'una fihim wọ́n máa yára nínú láàrin wọn yaquluna wọ́n máa sọ pé nàṣà à ń tòṣù ìlànà ìdá ìran pé à ń páyà kọ́ má ṣe pé nǹkan àyíké kan yọ kàn wá sùtá tí èyí wá kan yọ kàn wá fàásà lọ́hùn ẹ̀yìn àti abẹ́lẹ̀ fàtìrì àwọn amòrìn mìíràn ń dé kò ní pẹ́ kò ní jẹ́ ọlọ́run lè mú ìsúnpayá wá kò ní pẹ́ kò ní jẹ́ ọlọ́run lè mú ìsúnpayá wá amòrìn mìíràn ń dé àbí àṣẹ kan látọ̀dọ̀ rẹ̀ ọ̀yọ̀sùbíhù aláàmà asáfùrù fi àǹfọ̀ṣẹ̀ṣẹ̀ mìíràn wọ́n wá padà dẹni tó ṣe yí pé wọ́n padà sàbámọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́mìí wọn. wọ̀nyẹ̀kúrò lẹ́dínà àmọ́nù àwọn onígbàgbọ́ òdòdó ọmọ aṣọ wáyé pé àáhùláhì lẹ́dínà àkọsàmù bìláhì jàkàtà àìmọ́nì. ìbáwọn ènìyàn nìyí àwọn tó ṣe pé wọ́n ń fọlọ́wọn ọba búra ní ìbúra àwọn tó le koko pé innahum lama'akum tí wọ́n sọ pé àwọn wà pẹ̀lú ìyá àwọn mùnáfìkì habitat wọ́n dẹ̀ ti dẹni tí ó dẹni tí ó ṣe òfò nínú nǹkan tó lè bá ṣe ìdájẹ́ tó lè bá ṣe dáadáa jẹ́ òun ni àṣírìkì ìṣẹ́bọ sọ́lọ̀ ọlọ́run sọ nusatu al-An'am uh, aya eighty eight ọlọ́run ní dhalika hudallah yahdi bihi man yasha min ibadihi ìyẹn ni ìmọ̀ ní ọlọ́run tí máa ń fi ọ̀nà rẹ̀ mẹ́ni tó bá fẹ́ nínú ẹrú rẹ̀ wọ̀lá aṣọ̀rọ̀kú táwọn èèyàn lè ṣẹbọ tí wọ́n fi nǹkan mí kéjì ọlọ́run yẹn ni pé ó ń gbọ́ ọlọ́run múròyìn àwọn ànábì ọlọ́run wá tán àwọn ẹni rè pé tí wọ́n bèèrè fi nǹkan mí kéjì ọlọ́run nù ìjọsìn ni làhábìtà ànihùn máa kàánú yàmẹ́lú gbogbo ohun tó ń ṣe pátá ni ó sì bàjẹ́ fún wọn inú nǹkan tí máa ń bàtẹ̀ dáadáa jẹ́ alimọ́nú wẹ̀lẹ́rà erégún àti sùtà ìnira ní sọ́ọ̀tù bá kọ̀rọ̀ áyà 264 ọlọ́run ní ya ayyuhal ladina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ má bà àwọn sàrà ẹ má bà àwọn sàrà àtẹ̀sí jẹ bil manni pẹ̀lú ìrègùn wal adha àti sùdà ẹlẹ́ẹ̀kẹfà nínú nǹkan tí ti máa ba iṣẹ́ dáadáa ẹ bọ̀ yẹn náà tún ni ọ àlọ́ bá dẹ́dà sọ́nsọ́ tó zùmọ̀ ọ́ ọlọ́run wà làkọ̀dẹ̀ òfin ilayka wa ila alladhina min qablika la'in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin sọ́ọ̀tù Zumar aya 65 ọlọ́run ní pápá àti ránṣẹ́ yọ́tìrì ànábì sallallahu alaihi wasallam wa ila alladhina min qablika àtàwọn tó ṣáájú rẹ̀ iṣẹ́ náà wá báyìí pé la'in ashrakta tọ́ bá fi nǹkan mí ìkejì ọlọ́run ọba nù ìjọsìn láyà àbátọ́ na àmàlùkà iṣẹ́ rẹ bẹ́ẹ̀ sì máa bàjẹ́ wọn látẹ̀kù nánà mìíràn kọ̀sìrì wàá dẹ̀ wà nù ẹni tí yóò ṣòfò nínú àwọn nǹkan tí máa ń ba iṣẹ́ dáadáa jẹ́ òun ni àrídàtú anil islami ìkómọ̀ kíyàn padà kíyàn sẹ́rí kò nínú ìsìlámù ọlọ́run ọba sọ fún ọ́sàtúbà kọ́lọ̀ ayà tó sẹ́wọ̀n tún ọlọ́run ni ọmọ ń yan tẹ́lẹ̀ minkum àǹdí rẹ̀ ẹni yòówù tó bá sẹ́rí padà nù yín kò níbi ẹ̀sìn rẹ̀ fọyán mọ́ tó ń tàn wá kò láyé wàhùwà káfíọ́ tó dá láìmọ̀ rẹ̀ fàwọlẹ́ ìkà hábìtọ̀ àìmọ̀ lóhùn àwọn yẹn gan níṣẹ́ wọn ti bàjẹ́ fi dúnìyà láyé níbà yìí wàl áàkàrà àti níjàgbé làlùkìyàmà wàhùlẹ́ ìkà àṣàbò náà àwọn yẹn gan lẹ́nu iná wọ́n mú fi hà kọ́lìdún wọ́n sì máa nínú àwọn kan tí máa ń baṣẹ́ ìbàjẹ́ lẹ́ẹ̀kẹjọ òun ni ìrọ́dàtú dúníà wọ́zí mẹ́tì ha wẹ̀lọ́gọ́fùlẹ́tù ánìl àhìọ́ ìgbèrú ayé àti ọ̀ṣọ́ ayé àti ìfọ́nufara kò ní bàlùkìyàmẹ́ ọlọ́run sọ̀sọ́ tó hold aya 16 15 sí 16 ọlọ́run ni mọ̀nkánà yorùbá ìdúnhàyà àtẹ̀dúníà ẹni yóò ti bá ń gbèrò Eh, ìsẹ̀mí ayé eh, wazinataha àti ọ̀ṣọ́ ayé nuwaffi ilayhim a'malahum àwọn iṣẹ́ wọn á pè fún wọn fiha láyé ń bíbà wa hum fiha la yubkhasun àdẹ̀ní dín kankan kù nínú ẹ̀ fún wọn ulaika alladhina laysa lahum fil akhirah illa an-nar àwọn ẹlẹ́ tó pé wọn nínú kankan lọ́rùn jù náà lọ wa habita ma sani'u fiha ihun tí wọ́n ṣe ń bẹ́ẹ̀ ọbàjẹ́ ọba ti lo ìbàjẹ́ bẹ̀ tó mi máa kàánú ìyàmẹ́lò ní nǹkan ṣe lọ́wọ́ nínú nǹkan tí máa ń ba iṣẹ́ dáadáa jẹ́ àwọn ní ẹbọ àtàìnígbàgbọ́ ọlọ́run ọba tó ń sọ tuntun ọba àyà seventeen ọlọ́run ni màkánà lè mú ṣèlú ní ẹ̀yà àmúrú mọ́sá ìdìdàlá kò ṣeé ṣe fáwọn ẹlẹ́bọ kí wọ́n máa gbé mọ́sálásí ọlọ́run ọba ṣàhìdínà àlà àǹfóṣìhìn bílkófó táwọn náà sì jẹ́rìí gbéra wọn pé aláìnígbàgbọ́ làwọn أولئك حبطت أعمالهم àwọn yẹn ní sẹ́ wọ́n ti bàjẹ́ ọ̀fìn mẹ́rin hum khalidun wọ́n dẹ̀ máa dénú mẹ́lọ gbére ẹlẹ́ẹ̀kẹwàá nínú ohun tí máa ń bàṣẹ dáadáa jẹ òun ni alikuf sísá ìmúre ọ̀sọ́dù àǹsẹ̀bí ìlélá àti ìsẹ́ríkò lójú ọ̀nà ọlọ́run ọmọṣá kọ́tù rasul àti ìmáyàpọ̀ òjíṣẹ́ ọlọ́run nísàtú Muhammad ayat àtútù ọlọ́run ní innal ladhina kafaru ládájọ́ àwọn aláìní gbàgbọ́ wọ́n sọ́dù an sabilillah tí wọ́n sì tún sẹ́rí kó lójú ọ̀nà ọlọ́run ọ̀ṣà kó rasul wọ́n tún wá ń yapa òjíṣẹ́ min ba'di ma tabayyana lahumul huda lẹ́yìn tó náà mọ̀ ti hàn sí wọn lan bá ń sìn yẹn wọn lè fi kó nira kankan bọ́ lọ́wọ́ ọ̀sà yóò bí tó sẹ́wọ̀n sì máa bàjẹ́. ẹlẹ́ẹ̀kọkànlá nínú ohun tó lè bàtẹ rere jẹ́ wọn ni hiyatu, ma anzalallah aw aw ba'dihi kíkórìíra ohun tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ àbápàkàn ohun tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ní sọ́tù Muhammad aya kẹsàn-án ọlọ́run ní dhalika bi annahum karihu ma anzalallah ìyẹn nípa àwọn yẹn wọ́n kórìíra ohun tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ fa ọlọ́run bàṣẹ wọn jẹ́. nínú àwọn kan tí máa ń bá sẹ́ ìgbà jẹ́ sẹ́rẹ̀rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá òun ni àtẹ̀kìbíbú bí àyà ti lẹ̀ ìmọ̀ àti ayọ̀ ọlọ́run ọba nírọ̀ wọ̀lẹ́kọ́ àkírọ̀tì àti àtẹ̀kìbíbú bí àyà ti lẹ̀ ìmọ̀ àti ayọ̀ ọlọ́run ọba nírọ̀ wọ̀lẹ́kọ́ àkírọ̀tì àti ìpàdé tí ó wáyé níjọ́ gbẹ̀dẹ̀ àkàyàmọ̀ àyà one forty seven ọgọ́rùn-ún àti mẹ́tàdínní àádọ́ta ọlọ́run ọ̀lẹ́dí rẹ̀ kẹ́gbàgbó rí àyà àti náà àwọn ẹni tí wọ́n pe àyà wà nírọ̀ wọ́n lè kọ́ ilẹ̀ àkẹrọ àti ìpàdé jọ́gbìn alkiyama habitat a'maluhum iṣẹ́ wọn ti bàjẹ́ o hal yujzawna illa ma kanu ya'malun àlè sanwó lẹ́sàn kẹta jẹun tán sí lọ ẹlẹ́ẹ̀kẹtàlá sínú ohun tí máa ń ba iṣẹ́ dáadáa wọ́n ní ما ma الله ما ma الله Allah títẹ̀lé ohun tí ó fi ọlọ́run ọba nínú wa karahiyatu ma yurdi àti kíkó ìnira ohun tí ó yọ ọlọ́run ọba nínú sọ́ọ̀tù Muhammad aya kejì dín ní ọgbọ̀n twenty eight ọlọ́run ní dhalika bi annahum ittaba'u ma askhata Allah wa karihu ridwanahu ìyẹn ní fáwọn ènìyàn wọ́n tẹ̀lé ohun tí ó bí ọlọ́run nínú wọ́n sì kórìíra ìyọnu ọlọ́run fàáṣìbàtọ̀ àìmọ́ọ̀là ọ̀hún ọlọ́run bá gbàṣẹ wọn jẹ ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú ohun tí máa ń ba iṣẹ́ dáadáa jẹ òun ni àlékòfò bíi àyà ti lá ìsàìní gbàgbọ́ sáyà ọlọ́run àrísàmì ọlọ́run ọkọ̀ tìlẹ̀ àǹbíyá àti pípa àwọn ànẹ́bí ọlọ́run àlékòfò bíi àyà ti lá ìsàìní gbàgbọ́ sáwọn ayé ọlọ́run ọ̀kọ́ tí ló lè ń bìyà àti pípa àwọn ànẹ́bí ọlọ́run wọ̀lẹ́bí náà múrú nàbí lọ́kọ́ pé mìíràn náà àtàwọn tí wọ́n ń pàṣẹ dọ́gba nínú àwọn èèyàn sọ́tò ali imran aya kọkànlélógún àti kejìlélógún ọlọ́run ní ìnàlẹ́bí náà fúrú nàbí aya ti là dádájọ́ àwọn ẹni tí wọ́n ń sàìní gbàgbọ́ sáyé ọlọ́run ọ̀yàkọ́tò ويقتلون الذين يأمرون بالقسط من النار وفيتم فعوين جون فاسد دوبا معوين فبشرهم بعذاب أليم فوانيرو قياتي تاريخي ونمانا جوا أولئك الذين حدثت أعمالهم في الدنيا والآخرة أو يجن كانت في بعد جلعي أتنجا القيامة وما لهم من ناصرين ونمي على تلين كتا وليس فوانيرو ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú ohun tí ní máa ń bá fẹ́ dáadáa jẹ́ òun ni alìmífáàkú wà ádámù ìmọ̀ ìsọbẹ́sẹ̀lú àti kíyàn má nígbàgbọ́ sọ́tù ahzab ayà ọ̀kàndínlógún ọlọ́run ni àṣìhàtà ní alaykum ahun ni wọ́n yà fún yín fàyídà jẹ́ ẹlẹ́kọ̀ọ́fọ̀rọ̀ ẹ̀yìntàhùn nígbà tí payaba dé orí wọn yẹn ń dúró na ilé ìkàtẹ̀dúró àyónú hàn wọ́n máa wo eré ànábì sallallahu alayhi wa تدور أعينهم أجوا ما يجي كالذي يغشى عليه من الموت بأمة داك فإذا ذهب الخوف طبعا دي على سلكوكم بألسنة حداد بألسنة حداد وما الصف فأهم تمبربين وما في بعين صف أشحة على الخير وانصجككم أهم tó ń sojú kòkòrò lórí rere wòlá ìkàlámù òmìnira àwọn yẹn lẹ́nu tí ò nígbàgbọ́ àwọn yẹn ò nígbàgbọ́ fa àṣìbátọ́ lọ́rù àìmáàlà hùn ọlọ́run àbàṣẹ wọn jẹ ọ̀kánà dálíkà àlọ́lọ́ yẹ sí ọ ìyẹn dẹ̀ rọrùn fọlọ́run láti ṣe bẹ́ẹ̀. ànínú wọn tó lè bá fẹ́ ìdájẹ́ òun náà lè bọ̀ tí lè rìn lẹ́nu súnà òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àdàsọ́lá nínú hadith tí máa Muslim gbé jáde òní kọ́ ó ní ọlọ́run ọba ní gbangban àti gíga rẹ̀ sọ báyìí pé àná àwọn ìṣúra kẹ́rí àní ṣèkì èmi ni mo fi ń rọrọ akẹgbẹ́ kúrò níbi pé yẹn ó fi kẹgbẹ́ rẹ̀ mọ̀nà àmì ilà ẹ̀mẹ́lẹ́n ẹni ọba ti sẹ́kàn aṣọ́rọ̀kà fi ìmọ̀ ìyìn wọ́yírí tọ́fẹ́ lò ní ìkẹgbẹ́ mi níbẹ̀ yàtọ̀ sí mi ọlọ́run tẹ̀rẹ́ tó hó máa pa ẹniyàn ti wọ́ ṣèkà àti ohun tó fi kẹgbẹ́ mi yẹn nínú nǹkan tó lè ba iṣẹ́ dáadáa jẹ́ òun náà ní àlùbídà àdádálẹ̀ orin <clears throat> ìlẹ̀bẹ̀ nù sọ́nà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ọ̀sọ̀ báyìí pé man ahdatha fi amrina hadha ma laysa min fahu arad ẹni yóò bá bi dálẹ̀ sínú àlámà rí ẹ̀sìn wáyé ìhun tí ò sí náà fahu arad á padà sí ni Imam Muslim wọn gbé hadith yẹn jáde ìtumọ̀ ẹni kọ́lá nínú àwọn nǹkan tó lè ba iṣẹ́ dáadáa jẹ́ wọn ni mọ̀nì dá àìlà ọ̀rẹ́ ẹbí ń pèpè lọ́sẹ́ni tí èsì bàbá rẹ̀ ló ń pè ní bàbá ẹ̀ àwọn ìtẹ́mọ̀ àìlà ọ̀rẹ́ máa ní abẹ́rù ni ẹni tí èsì ọ̀gá ẹ̀ ní ń pè lọ́gá ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ọmọ ni dá àìlà ọ̀rẹ́ ẹbí ẹni tí bá ń pe ẹlòmíì ní bàbá rẹ̀ tó dẹ̀ mí àbí lọ fara rẹ̀ ti ẹni tí ì sọ̀gá ẹ̀ fa àlehi la'natullah ibi dandan ọlọ́run kọ́ máa jẹ́ tẹniyàn wal màláíkà àti tàwọn màláíkà wan nasi ajma'in àtàwọn èèyàn lápapọ̀ la yaqbalu Allahu minhu yawm al-qiyamati sarfan wala adla ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ níjọ́ gbé al-qiyama gbogbo ìyípadà dáadáa kan àbí dọ́gba Imam Muslim wọn gbé hadith yẹn jáde nínú ohun tí máa ń ba tẹ́lẹ̀ rẹ̀ jẹ́ òun ni tẹ́kù sọ́lá àti làásù àìkíwọn àlàntàrí kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá ọ sọ báyìí pé mọ̀ntàrọ̀kà sọ́lá àti làásù rí ẹni ọba pa irun àlàntàrí ti habitọ̀ amaluhu iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ imam bukhari wọ́n gbé hadith eléyìí ni wọ́n gbé jáde nù sọ̀híhù wọn nínú nǹkan tí máa ń ba ṣe dáadáa jẹ́ òun ni ìtìyánu làárọ̀ kíyàn lọ bá aláyẹ̀wò aláyẹ̀wò òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lá ń sọ báyìí pé mọ̀nà àtà àrùrọ́fà ẹni ọba lọ bá aláyẹ̀wò yẹ̀míwò ọ̀sẹ̀ ẹlẹ́hu àǹṣẹ́ tọ́wá bí léèrè nípa nkankan lámùtọ́kọ̀bá láhù sọ̀lá tó àrùbáyìn aláìlá wọn ò ní gba ẹ̀wọ̀n ogójì ọjọ́ lọ́wọ́ rẹ̀ Imam Muslim wọn gbé hadith eléyìí náà jáde nínú sàhíhù wọn. ẹ̀rí nù nǹkan tí máa ń ba iṣẹ́ dáadáa jẹ́ tọ́jú ẹlẹ́ẹ̀kọ̀kànlé òun ni mazalimu al-ibad àbòsí tẹ́rú bá ṣe àbòsí ẹrú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ báyìí pé man kanat indahu mazlimatun li akhi ẹni yóò tí ọba ní àbòsí kan tó ṣe fọmọ ọ̀yá rẹ̀ falyatahallalhu minha kọ́yà tètè jáde kó ná àbòsí yẹn fa innahu laysa thamma dinarun wala dirham torí lọ́hùn yẹn al kò sí dínárù pọ́hùn bẹ́ẹ̀ kọ̀dọ̀ sí dirham ṣẹlẹ̀ kò sí bẹ́ẹ̀ o kò sí góòlù mbẹ kò sí sílífà mbẹ min qabli an yukhadha li akhihi min hasanatihi kátó padà mú fọmọ ìyá rẹ̀ nù dáadáa tó ṣe fa in lam yakun lahu hasanatun tí ọba wa láwọn dáadáa kankan ukhidha min sayyi'ati akhihi wọn dẹ̀ mú nú ẹ̀dá ọmọ ìyá rẹ̀ faturihat alayhi wọn jù lé lórí Imam Bukhari wọn gbé hadith yìí jáde sínú nǹkan tó lè ba sẹ́ ẹ̀kọ̀tìnáhù kalbin lọ́wọ́ yìí hájà kéèyàn ní ajá láì ní bùkátà sí òjíṣẹ́ ọlọ́run sọlá àrùsọlá sọ báyìí pé mọ̀ ní amúsà kàkàlì bá ẹni ọba ní ajá fa iná ròyìn kò sùn mìíràn àmàlẹ̀ ọmọ máa dínkù nù sẹ́rẹ̀ kò láyọ̀ ní kìíyàn ládàáni látọ́tọ́kẹ́ ọ̀hd ní ọmọ òhudu òun ló máa dínkù nù sẹ́rẹ̀ dáadáa rẹ̀ ilà kẹlìbà harfin àfi ajá bí yàrá bá fi ń roko àwọn máa ṣìyà afájá oko àwọn ọ̀ṣíyà àbí èyí tó yẹn mú tẹ́lẹ̀ àwọn ìrìn káàkiri ìmọ̀ Bukhari àti Muslim wọ́n gbé hadith eléyìí náà jáde nínú síra àwọn tó lálàáfíà kẹtàléní ogún nínú àwọn nǹkan tó lè ba ìjẹ dáadáa jẹ òun ni àtàálí alọ́lọ́hì tààlà kéèyàn máa búra lórí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àìsọ̀lá sọ báyìí pé dádájọ́ ọkùnrin kẹ́kọ̀ọ́ lọ́sọ báyìí pé wàlọ́hì làyẹ̀ fẹ́rẹ̀ lọ́hùn ní fúláàdì ọlọ́run ní foríjì lágbájá o وإن الله تعالى دادا جوالان ذلك ولا قال أصبعك من ذا الذي يتألى علي قال نجنب علي ملوري ألا أغفر لفلان قمي من فريج لغجا فإني قد غفرت لفلان يميت فريج لغجا وأحببت عملك وده في الباكات جاء إمام مسلم حديث نجاري إنه صحيح هو نون كتولي باسه دادا جاء òun ni alẹ́ abdul abid ẹrú tó sáma gà lọ́wọ́ òjíṣẹ́ aláwọ̀ sọlá àṣàlá sọlá yìí pé ìdá abakọ̀lẹ̀ abudu ẹrú bá sáma gà lọ́wọ́ làwọn tó kọ̀ bá lọ́hùn sọlá àní gbàṣẹ rẹ̀ Imam Muslim wọn gbé hadith yẹn jáde nínú ohun tó lè bá ṣe ìdájẹ́ ẹlẹ́ẹ̀kẹ́dọ́gbọ̀n òun ni kọ́wùlù zúrí wàlẹ̀ àmàlùbẹ́ ọ̀rọ̀ ìké ọ̀rọ̀ irọ́ àti ṣíṣiṣẹ́ ìbàjẹ́ ọlọ́run sọlá àrẹ̀sọ́lá ń nínú hadithi tí wọn Bukhari gbé jáde yìí pé man lam yada qawla az-zur ẹni tí ó bá gbé ọ̀rọ̀ èké ọ̀rọ̀ ìrọlẹ wal amala bi àti iṣẹ́ ìbàjẹ́ tí ó gbé jù sílẹ̀ falaysa lillahi hajatun ọlọ́run ní bùkátà sí sí àyíyádà àtàrámá níbi kó oúnjẹ rẹ̀ láàbí nǹkan mímu rẹ̀ tó lóun gbá ọlọ́run ní bùkátà sí ẹ̀rí nínú àwọn kan tó lè ba إنسان آه، بعد ذلك الإفساد في المدينة آه، كان الديني حكمانية الإفساد في المدينة ما با المدينة أو إيواء المفسدين أبيك كوي أني بجمرة وخفر ذمة المسلم أتي هي القوانين المسلمين وموالاة قوم آه lẹ́gẹ́rì ìdíni mọ́wálì kéèyàn máa ṣe ọ̀gá fáwọn ọ̀jọ̀ kan láì gba ìyọ̀ǹda àwọn ẹni tí wọ́n ní wọ́n òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àrẹ̀sọ̀lá sọ pé alimadina ti haramun madina àyẹ̀wò ni láàrin ààrẹ ilẹ̀ kádà láyé báyìí dáyé báyìí ọmọ ni àdàtà àdàtà ẹni ọba dáadáa dálẹ̀ kan lẹ̀ àwọ̀ àwà mọ̀dísán àbókò ní ìdákúdálẹ̀ ó mọ́ra. فعليه لعنة الله والملائكة والناس أجمعين كما جتني يبدت الله كما جت الملائكة أتعون يلا بابا لا يقبل منه عدل وبوتو بابا باشي àní gbà lọ́wọ́ ẹ̀ wàlá sọ́f àti ìyẹra padà dáadáa àní gbà lọ́wọ́ ẹ̀ wàzímọ̀tún mùsùlùmí wàhídàtún àlùkáwà ni mùsùlùmí ẹ̀yọ̀kan yẹ́sì àdíhà àjùmẹ́hùn ẹni ó kéré nu wọn lè mú ó lè máa fi ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ fọmọdé akfara ah, musliman ẹni ọba wa yí àlùkáwà ní mùsùlùmí fa alayhi la'anatullah àníbi dandan ọlọ́run kọ́ máa jẹ́ tẹni àti tàwọn màláìka ọ̀nẹ́sì ajma'in àtàwọn èèyàn lápapọ̀ láàyò kọbalmín hùsọ́n fún níwọ̀lá àdìl àní gbà lọ́wọ́ rẹ̀ sọ́ọ̀fù yíra padà dáadáa wọ́lá àdìl àti dọ́gba ọmọ wa là kọ́ọ̀mọ̀ bìrọ̀ ìrì ìbùnì mọ́wálé ẹni tí bá ń lọ sí ọ̀gá fúnjọ kan àwọn tí aláìgbàyọ̀ǹda àwọn ẹni tó ní àwọn ènìyàn fún aléhìí lànàtúlá bí ẹjọ́ ọlọ́run kò tún máa jẹ́ tiẹ̀ àlùmọ̀láìka àti àwọn ọmọláìka wọn náà ṣe àjùmáyín àti tàwọn ènìyàn lápapọ̀ láàyò kò balẹ̀ àní gba ìyẹra padà dáadáa ẹ̀sùn kan lọ́wọ́ wọlé àdùlà bí dọ́gba Imam Bukhari àti Muslim wọ́n gbé Eh, hadith yìí jáde nínú tíra àwọn tó lálàáfíà sínú nǹkan tó lè ba iṣẹ́ dáadáa jẹ́ òun ni àdá ìlú gbèsè ń bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé àlàfọ́ọ̀tì lè fi ìtẹ̀bí ìlà ìjagun tó gbọ́ ọ̀nà ọlọ́run ló kà sí òkú lọ́sẹ̀ gbogbo àìsẹ̀ ló máa máa parẹ́ ìlà dẹ́yìn àfi gbèsè nìkan ní olè parẹ́ ìmọ̀ mùsùlùmí wọn gbé hadith yìí náà jáde nínú nǹkan tí máa ń ba iṣẹ́ dáadáa jẹ́ òun ní alikasipul harọ ẹlẹ́ẹ̀kì ti lọ́gbọ̀n nìyà máa kó àrámù jọ kéèyàn kó ọ̀rọ̀ jọ láti bí ìwọ̀ látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ mọ́ àrẹ ọ̀sọ̀lá wọn ni jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ arákùnrin kan yọ kí ló safar nínú àjò rẹ̀ gùn aṣáfà àhùràrọ̀ tó ṣe pé wọn rí wórówóró ó tún tarukú ìyàmó duyọdẹ ìhìlẹ̀ sàmà ọwọ́ àmì ọwọ́ rẹ̀ sísan máa ń sọ pé yàrá ìwọ́lọ́wọ́n bá ṣẹ̀dá rẹ̀ يا رب والله بعد دامي وندلون ومطعمه حرام يبو جاري ولي ومشربه حرام يبو موري ولي وملبسه حرام بطوت وري ولي وغذي بالحرام ودم فوجة ليوة فأنا يستجاب لذلك بولاد وعبا دعيني إمام مسلم بحديث لينا جاري إنه مثل بعثة دعجة سدعة دعجة أي تفجة إقاكديني أضمه الكلام أثناء خطبة الجمعة ومص الحصى بما صرى nígbà tí wọ́n ń ṣe kútúbà ìjọba àlọ́wọ́ àti kí èèyàn máa fi òkúta kéékèèké tó máa fi ṣe é òjíṣẹ́ ọlọ́run sọlá àrẹ̀sọlá sọlá yìí pé ìdákúta lè sọ àhíbìkà ìyá ọmọ ìjọba àti ánsì tó o bá sọ fún ọ̀rẹ́ rẹ níjọ́ ìjọba àfi dákẹ́ والإمام يخطب سيما مودان از على فقد لغوت وانا جميع رفعتين إنه رواية الإمام بخاري أصلا جمع بحديث يلي إعجابي من السلع عطل العافية وضرع بواجهة مسلم كتب رفع دارا ایتون که الدعاء که که تعكيك كيلو من فارم بعد فقد لغوت و في بگیم حدیث آه، inú nǹkan tí máa ń ba sẹ́ẹ̀dá jẹ èyí tó fi pé ọgbọ̀n òun nìyí khiyanatul mujahidi fi ahli bayti jíjàmbá olùjagun jíjàmbá olùjagun jàmbá jagunjagun fi ahli bayti ìyẹn ń gbé ìjàmbá àwọn aráalé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé hurmatu nisa'il mujahidin ala al-qa'idin ìwọ ọwọ́ àwọn obìnrin tọ́lọ jagun lórí àwọn tí ń bẹ ń lé lọ́wọ́ ka hurmati ummahatihim kọ́dà bí ọwọ́ àwọn ìyá wọn wa ma min rajulin min al-qa'idin يخلف رجلا من المجاهدين في أهله فيخونه فيه ونقول سي إياك لنا نتوالي tó rẹ̀ pé yàkùlù fọ̀rọ̀ jùláì nínú mujahideen tó yẹ pé orílẹ̀-èdè nìkan nínú àwọn tó lọ jagun fi àhlè nípa ara ilé rẹ̀ fọ̀yẹ̀kúnù hù fi him kọ́ wá jàǹbá rẹ̀ lára àwọn ará ilé rẹ̀ ilà wà kọfàlàhù yọmọ alkiyama àti kó dún fún níjọ̀gbìn alkiyama ọ̀yà ọdún mi ní amálìhì máa ṣáá tí ó mú nù sẹ̀rẹ̀ wọ́n bá wù ọmọ gọ́ọ̀nù kò kí ni wàá lè èròǹgbà eh, yín ọ wà nù rìwáyà kan pé bọ́ọ̀lù ọ̀rọ̀ ṣe rí o ọ wà nù èròǹgbà eh, rìwáyà kan pé ọ̀kọ́lá fáfọ́ min hasanatihi ma shi'it ó ní ojú ọmọ àtọ náà ni pé mú nínú dáadáa rẹ̀ mú tó bá fẹ́ faltafata ilayna rasulullahi sallallahu alayhi wa sallam olójijì ọlọ́run wa gbójú wa nípa ọmọ gọ́ọ̀nù kò bóòlù tí a wò parọ́ rí o kí lè ròyìn tẹ́ ń rò pẹ̀lú mọ́sá yìí o Imam Muslim wọ́n gbé hadith yẹn jáde nínú tẹ́lá àwọn tọ́lá làáfíà nínú nǹkan tó lè ba sẹ́jẹ́ èyí tó fi pé ẹ̀kọ́ kàlẹ́ ní ọgbọ̀n àwọn ní aṣàhánà aṣàhánà ìkórira wàtàhájúrò mùsùlùmí náà bẹ̀rẹ̀ ìhàq ìmáyẹ mùsùlùmí lódì lọ́nà tí ọ̀tọ̀ ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ẹni tó fi ká sí àbúwá abùlùjọ́nà sí يوم الاثنين ويوم الخميس انه ما في ما ما كان يجي يوم ما بيعتزل فيكفر لكل عبد لا يشرك بالله شيئا موسى ما فرج بغبوه تي ابا في كامي كجانا بنو جسن الا رجلا اي اعتبر كون كبر كان بينه وبين اخيه شحناء غير رياضة ما ياري شحناء ìkórìíra ọ̀yùkọ́ọ̀lù wọ́n máa sọ báyìí pé àǹzírò ààrẹ́yìn ẹlú àwọn oníjèèjì lára eré tí wọn látàrí ẹ̀sọ́lẹ̀ ha tí wọ́n fi ṣàtúnṣe dókun tó ń bẹ láàrin wọn. àǹzírò ààrẹ́yìn wọ́n tún rí lẹ́ẹ̀kejì pé àmì eré tí àwọn oníjèèjì látàrí ẹ̀sọ́lẹ̀ ha tí wọ́n máa fi ṣàtúnṣe. wọ́n lọ pé àǹzírò ààrẹ́yìn àmì eré tí àwọn oníjèèjì látàrí ẹ̀sọ́lẹ̀ ha ìfẹ́ ọ̀bẹ̀ ìtàkùnjẹ́ fún ọ̀rọ̀ ẹni tó kọ́lá náà tó jẹ́ kálẹ̀ kan rí ìjà ọ̀rẹ́ ìmọ̀ bó tilẹ̀ wọ́n gbé hadith yìí jáde ẹ̀rẹ́ ìdíjì lé ní ọgbọ̀n sínú àwọn kan tí máa ń bá tó jẹ́ ọ̀nà ádámù ìmọ̀ ní bẹ́ẹ̀ kádàrá àìní gbàgbọ́ sí kádàrá abdullahi ibn umar والذي يحلف به عبد الله بن عمر ìwọ̀n tí abdullahi máa fi ń búra àwọn ìyẹn ni pé allah làwọn àna lè àhàdé ìdánilẹ́sílá fa ànfàkọ̀ fún tọ́wá nẹ́gbẹ̀gbẹ̀ sí tọ́lọ́wọ́ mọ́kàn bí lọ́láhùn mi níbo ọlọ́run ò jẹ̀bi imam muslim wọn bí hadith ilé yẹn náà jáde mo tẹ́ra àwọn sọ́lá láàfíà ní wọn ti máa ń bá ṣe dáadáa jẹ́ àwọn ìṣòro pẹ̀lú káàbù yìí ní mutí òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́wọ́ àṣàlá sọ́lá yìí pé man shariba al-khamra ẹni ọba mutí lam tuqbal lahu salatu arba'ina sabaha wọn ò ní gba ẹ̀wọ̀n ogójì ọjọ́ àárọ̀ rẹ̀ fa in taaba tọ́ba ronúkú àdàtà ballahu alayhi ọlọ́run ọgbà ronúkú àdà fàìní àádá tó bá tún wá padà mú tíyàn láàmú yẹ́kùbalè láhù láhù sọ̀láta arba'in na sọ́bà àhà ọlọ́run ò dẹ̀sí tí ẹ̀ nígbà ìrun ogójì ọjọ́ àárọ̀ lọ́wọ́ rẹ̀ fa'in táàbà táàbà lọ́hù àlẹ́ tó bá ronúkú àdá ọlọ́run ọgbà ronúkú àdá rẹ̀ fàìní àádá tó bá padà lọ mú tíyàn lẹ́ẹ̀kẹta láàmú yẹ́kùbalè láhù láhù sọ̀láta arba'in na sọ́bà àhà ọlọ́run ò ní gba irun àṣùbà ogójì ọjọ́ lọ́wọ́ ẹ̀ fa in taaba àti tọ́ba ronúkú àdàtà bọ́lọ́hù àlẹ́ ọlọ́run ọba gba ìrònúkú àdàtà ìní àádọ́rọ́ bí àtà tọ́ba tún padà lọ mú sílẹ̀ kẹrin lam yaqbal Allahu lahu salata arba'ina sabaha ọlọ́run ò ní gba irun ogójì ọjọ́ láàárọ̀ kò ní gbà lọ́wọ́ ẹ̀ fa in tọ́ba wa ronúkú àdàtà lámìyẹ tó bí lọ́ọ̀bù alẹ́ ọlọ́run lè gbà lónìí tó àdá rẹ̀ ọ̀sàkọ́hù mi náhẹ̀rì lọ́bàá ọlọ́run ó sì fún ọmọ nínú ọ̀dọ̀ olóorun omi ara àwọn tí wọ́n ná ọlọ́run fún ọmọ nínú omi fi ń jáde tó di odò yẹn yóò fún ọmọ bẹ́ẹ̀. ìmáàmù Tirmidhi wọ́n fi hadith yẹn jáde nínú súnánù wọn Sheikh Albani alayhi rahmatullah wọ́n ní hadith yẹn sì lálàáfíà nínú ohun ó lè bá ṣe dáadáa jẹ́ òun ni kọ́tìlì mọ́ mí ọlọ́gbẹ́ ìbùsọ̀ tó di kọ́tìlì pípa mùmìnì àti kéèyàn tó máa jowú pípa rẹ̀ pé mo sáfẹ́ pa á òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wá àìsànlá sọ pé mo ń kọ́tìlì mọ́mìnà ẹni yóò tọ́ bá pa mùmìnì fàhọ́tà bàtọ̀ di kọ́tìlì títún jowú fóun lòún pa á. لم يقبل الله منه صرفا ولا عدلا الله نقبل ورث gbogbo ìyípadà dáadáa tó bá ṣe àti dọ́gba tó bá ṣe tó fi sí lọ́wọ́ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ eh, eléyìí wà ní súnmọ́ Abi Daud alayhi rahmatullah Sheikh Albani sọ pé hadith tó sì ní àlàáfíà rẹ̀ nínú nǹkan tí máa ń ba ìbàjẹ́ àásù àwọn fi Ramadan ẹ̀ṣẹ̀ ìyapa tó yẹ láti inú Ramadan òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé رب قائم حظه من قيامه السهر mélòó mélòó la ti ń ṣe náfìlà nínú Ramadan fẹ́ẹ́ fi gbogbo òpin rẹ̀ tí ó ní bí ìdúró tó dúró àìsàn lásán ni ọ̀rọ̀ bá sọ ìní mélòó mélòó la ti ń gbàwẹ̀ nínú Ramadan ọ̀rọ̀ sí habduhu min suyani ìjọ́rú wal atash ìpín rẹ̀ nínú àwẹ̀ tí ń gbà ebi àtòǹgbẹ lásán ni. Sheikh Albani sọ pé hadith tọ́lá láti àdínú Sahih al-Jami' nínú ohun tí ó lè ba iṣẹ́ dáadáa jẹ́ àwọn ní intihaku hurmatillahi ta'ala fi sirr ọwọ́ ọlọ́run ní ẹ̀fà gàgà rẹ̀ ya ní kọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé la'a'lamanna aqwama min um, ummati min ummati mo ń mọ àwọn ìjọ kan nínú ìjọ mi. يأتون يوم القيامة بحسنات ودين جو قلنا القيامة بلا ودع دع كانت تتي أمثال جبال تهامة تكتب بيبيع وكي تهامة بيضاء مففو فيجعلها الله هباء منثورا gbogbo iṣẹ́ tó wá dàbí òkè ní lárúbìtì ọlọ́run wa أما إنهم إخوانكم ewu أما kúdàrú àmọ́ innahum ikhwanukum àwọ̀ kan náà lẹ́jọ́ ní lára kọ́lọ̀ kan náà lẹ́jọ́ ní ọ̀rọ̀ àkọ́rọ́ náà nílẹ̀ lẹ́yìn kọ́mọ àkọ́rọ́ àwọn náà máa ń ṣe nǹkan yìí náà ń ṣe lóru ẹni pé wọ́n máa ń ṣe náà fílà ولكنهم قوم حمجوا كانوا إذا خلوا بمحارم الله توبة وانقروا يوالون قا اتهكوا عنهم فقداريا شيخ البان عليه رحمة الله wọ́n ní hadith yẹn lálàáfíà ọwọ́ àmì tí wọ́n pè ní àtúnyẹ sí alìjáde nínú ohun tí ó lè bá iṣẹ́ dáadáa jẹ́ wọn ni al-khuruju ala jama'ati muslimin wa man da'a bi da'wati al-jahiliyya ìjáde ti tako mùsùlùmí parapọ̀ àtẹni tí ń pèpè àìmọ̀kànmọ̀kàn irú èyí máa ń wáyé kọlọ́run tó gbà nẹ́bì dìde lójijì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé فإنه من فارق الجماعة قيد شبر أن يوتي ومن يعتمع قيقا مسلم برابا وتكلافه قيد شبر من بيوتي وجو إيوه كيكري له إيشيكا فقد خلع ربقة الإسلام من عنقه يوفى نبات يا أكو إسلام كولهم على رأيه ilá aniyọ̀rọ̀ jẹ́ àyàfi tó bá padà tó padà bọ̀ lógún tí ó padà ya fa jama mọ́ jama tal mùsùlùmí mọ́ ọmọ ń dáa bí dáa wa ti aljahiliya ọdún bá ń pè jáì makamaka àwọn ní jùlọ ẹ jahannam àwọn náà wọ́n tó lọ sọ sínú náà jahannam fa in sọ́mọ́ sọ́dọ̀ àfọ́ńtọ̀ ń gbáwẹ̀ ọ̀gbà àmà ànàfó mùsùlùmí ìdánilérò pé mùsùlùmí lọ. شيخنا الألباني عليه رحمة الله من حديث من حديث طلالة كامل بأنه سأتنقني صحيح الجامع سمع وقتل إضافة لجه هنا تطيب المرأة ثم خروجها للمسجد obìnrin lo lọ́fíńdà àbí fúlàrí olóhùn àdídùn kọ́ wá jáde lọ sí mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ bá àrùn sọ̀rọ̀ ọ̀sọ̀ báyìí wípé kí ọlọ́run ọlọ́run kò máa dáa kò ní ayé mọ̀mọ́ra àti ń tàtọ̀ yí àbá obìnrin yòówù tó bá lo nǹkan olóòórùn dídùn tùràrí ni àdúgbò náà ti ń dà tùmọ̀ kára jẹ́ ti lànà sí fọ́ ajá tó lọ sí mọ́sálásí lámùtọ́ kò bá láha sọ̀láàtù àní gba ìrún rẹ̀ hátà táwọn tẹ̀sílà tí ó fi lọ wẹ̀ ó fi wẹ̀ dànù. إليه الشيخ الألباني عليه رحمة الله الحديث توجد منه جاء من صحيح الجامع منه تمام بعث دادا الأجل ترك صلاة الجماعة بدون عضو في قيرون الجماعة لا يمني أو جارك كان تشهد على الباولي وجيس الله صلى الله عليه وسلم صلى من سمع النداء أن تبقى بهم في فيه قلم يجب tí ó sì jẹ́ pé òun yẹn sọ̀lá sọ̀lá sàláhù kò sí òun fún tọ̀hún bọ́ bá padà sí ńlá nínú ọ̀nà àyàfi tó bá ní àríjà ní bí ṣẹ̀rí àlè ìgbà wọlé lóṣù. حديث الشيخ الباني عليه رحمة الله حديث طلال يعني من سنة تنقيني صحيح الترغيب inú nǹkan tó lè ba iṣẹ́ ìdájẹ́ òun ni tẹ́rùkù sọ̀láti wáyé dọ̀ àtúnhà fífi irun àti fífi káre kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá lọ́sọ̀ báyìí pé awwal ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamati as-salah àkọ́kọ́ ohun tá a ẹrú pẹ̀lú rẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah nìwọ̀n فإن صلحت كم باتتا صلح له سائر عمله gbogbo sẹ́rẹ̀ pápátá ló ti dá وإن فسدت طبعا باجة فسد سائر عمله بوبو سير قطع ولد باجة صححه الألباني شيخ الألباني صحيح حديثي لا لا أفيا إنه ترى ممكن صحيح الجامع إنه طبعا بعد ذلك باجة هنا الإمام المكروه الإمام تعقور رحمه من صلى على الجنازة يعني دوت كان في جنازة lára òkú lára ọ̀làmì máa ń tí wọ́n ti pa aláṣẹ. wàlmọ́ àtúnlẹ̀tì tọ̀mùtẹ́mi àrùn àǹfẹ̀rọ̀ ti zọ́ọ̀lù ẹni kẹta nìyẹn obìnrin tí ọkọ̀ jálẹ̀ kọ̀dá ọkọ rẹ̀ lóhùn ní ọ̀nà bí ibùsùn ọkọ rẹ̀. òjíṣẹ́ aláwọ̀ sọ̀lá àlẹ́ sọ̀lá ní ìṣẹ́ ọlọ́run lọ́kùnrin àwọn ẹni mẹ́ta kan bẹ̀ láyé ẹ̀kọ́lá ló ń lọ ìmìhùn sọ́láta ọlọ́run nígbà àwọn tó wọ́n láti wọ́n láti sàdó ilẹ̀ sàmá kódà kò ní gun sẹ́mẹ̀ lọ wọ́n láti jẹ́ ìrìnzò òsàhún irun wọn ní kọjá orí wọn ẹni àkọ́kọ́ rọ́jòló ní àmọ́ ọ̀rọ̀ mọ́nìwá ọ̀làhùn kárí òwòlì ọkùnrin kan tó ṣe lè mọ́mù fáwọn èèyàn tí wọ́n sì fún ìra rẹ̀ nítorí àìdó wọ́rọ̀ jùlọ àti arákùnrin kan bẹ́ẹ̀ pé sọ́lá àìlà ìjànà àgbà tí ó kírun sókùlà wà lọ́mí ìmọ̀ òun ò sì pa aláṣẹ tí ó bá wọn kírun sókùlà. pàmòrà àtún ẹni kẹta àwọn olóyún pé pé bá a ha gbọ́njọ ha mínà láì ọkọ rẹ̀ pé lórí fa abàtì àlẹ́ yìí ọba ń kọ̀ ìjà lẹ́kọ̀ọ́ dà lórí. eléyìí náà sheikh albani alayhi rahmatullah wọn ní hadith yẹn lálàáfíà fún ẹgbà wa míì taari ọtí wa nù tí wàá tó ń pè ní sahihu at-targhib nínú àwọn nǹkan tí máa ń bá fẹ́ dájẹ́ tí wọ́n bá fẹ́ dáadáa jẹ́ wọn lẹ́kọ́ tí wọ́n rọ́ọ̀hìn jíjà okùn mọ̀lẹ́bí ọ̀la Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ọsọ báyìí pé inna a'mala bani Adam inna a'mala bani Adam dájú gbogbo àwọn iṣẹ́ ọmọ ànẹ́bì Adam kúlọ̀ kàmíyèsí lẹ́yìn lẹ́tẹ̀lẹ́ jùmọ̀ a máa ṣàfihàn rẹ̀ ní gbogbo àlàmísì tí í ṣe òru jùmọ̀ kọ́lá ayọ́kùnbalù amálù kọ́ọ̀tì ìrọ́hìn àmì gba iṣẹ́ ẹni tí bá ń jákun mọ̀lẹ́bí tí ò sùn mọ̀lẹ́bí pọ̀ ṣùkọ́ albani aleyhi rahmatullah wọn ní hadithi yẹn kọ́ ó dá ó dé daraja hasan ó sì wà ní ọjọ́ àtàkùn ní sahih àwọn àtàrọ̀rìn.